sẹ́ẹ̀mọ̀ pé àtàkí ẹ̀kọ́ tí wọ́n yọ èyí tí a ní ìdìlẹ̀kọ́ ilẹ̀ mí fọ́mùlọ́sánmà ara ládànù sáàfihàn ilewé sáàdànù níbòlà àwọn òkú wọ́n gbé barúzá ọlọ́run ọ̀sọ́ tó pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ fún alódọ̀rọ̀ barúzá ju wípé òpin méjì òun ṣe ń lé dẹ̀kùn fẹ́ni ó gbé dáadáa wá òun ṣe ń lé yà fẹ́ni ó gbé

ohun àtòkú náà ni wọ́n jọ máa lọ tó bá jẹ́ wípé ọlọ́run fẹ́ kí wọ́n kẹjọ sọ̀rọ̀ yìí máa pé wọ́n kẹjọ sọ̀rọ̀ àsọjẹ lásán tàbí nkẹ́kẹ́ mbẹ tó kú bùkátà tó jẹ́ pé àdúrà dẹ̀ ti gbà lọ́dọ̀ ọlọ́run tó fẹ́ lọ sábàbì wọ́n jọ sọ̀tún wọ́n sọ̀tán ọlọ́run wà dẹ́nu padà sọ́dọ̀ ẹni tó sùn tẹ̀ òun òjì òkú ló wà ní barúsákún rẹ̀ a wà sọ tí a fi ọ̀rọ̀ òkú dájọ́ padà lẹ́yìn ikú rẹ̀ ó sì tẹ̀lá yà Abubakar radiyallahu ta'ala anhu kí ni láì tààlà ṣùgbọ́nbà kọ́ ìlú ti mẹ́mẹ̀ ní wípé in tí ó jáde látòjú rẹ̀ yẹn táwọn àfá àbá túnmọ̀ rẹ̀ kọ̀kọ̀rọ̀ jẹ́ tí ó takẹsì ẹrùgbélé

ẹni yẹn jẹ ẹgbẹ́ ẹni lówó ẹgbẹ́ ẹni yẹn jẹ ìyá lówó àníbí wà pèpè kọlọ̀ sanwó ń gbọ̀ ọ̀sán ilẹ̀gbọ́n rẹ̀ tó ń gbádùn paradọ́ so ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan bẹ́ẹ̀ ṣe lójú rán ẹwà gbọ́n tó kù yẹn wí nígbàtẹ́ wà gbé lọ́dọ̀ bàbá ìmọ́mọ̀ àà elé òsìnú islamu ìgbọ̀kúgbọ̀lọ́gbọ̀n kèé sí ẹni tó píọ̀ nílọ́jọ́ ríra wọn torésù náà lójú oorun ìṣẹ́ ilé ìtẹ́rí tàbátọ̀ alámùrìjìn ilẹ̀ yà wà ìjànàtán àátọ̀bọ́ sí bí almanamat almanamat o ni in tó níbàtí pẹ̀lú ààrẹ ojú oòrùn kí ni rùmúzù tí ẹ fi máa tó àlà tí kèfèrè lálà tí ó jò òtọ́ sọ́mọ́ èkèrè lálà tí ó jò òtọ́ olú òkúrọ́ lè lálà tí ó jò òtọ́ tí èèyàn lè lálà síra rẹ̀ tí ó rí bẹ́ẹ̀ tí ń pò ní manamati ṣùgbọ́n èyí tí wọ́n ìgbédàjú ẹ̀sìn lé lórí gbogbo tó bá ti lọ forí sọ ẹ̀sìn lọ́nà òdì ẹ̀káńsù rẹ̀ kì í sátọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n lọ́kọ̀ọ́ bá ń sọ ah Balikis ìran làkọ̀ bí mi tó tó ẹ̀yìn kọ́ mo bí fún ẹgbẹ́ mójútó ẹgbẹ́ mójútó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́ta àdó ti mẹ́sìn èèyàn ni ó wà mọ́nà rẹ̀ tó bá mójútó mọ̀ tẹ́lẹ̀ ohun òmójútó tó tó ọ̀bà mójútó rárá òun ah

tàlọ́gbà àdífin wánà sọ́ábà tàlọ́gbà àdífin wánà sọ́ábà àdífin tàbí ọ̀rẹ́rọ Wọ́n ò tó ẹgbẹ̀rẹ̀ ìpínlẹ̀ ọmọ tí ìdá mi olùdókòwò ti dá o wá bí ó gbé owó àdáhùn ìmọ̀ àlè ní èyí tó ló máa tó lọ́wọ́. é ṣe yọ̀rọ̀ fatia ẹn tí ọba ka fatia rárá tó sì máa ka kò nẹ́rùn ẹn tó tún bẹ́ẹ̀ mẹ́mí déjì orí tu ẹn bá tún ka fatia tí kíkà rẹ̀ tó gbé àtìṣe lọ tí àtìṣe ń fi wá ń chẹ́ǹjì ìtumà kò ka fatia ṣùgbọ́n tó sàti dé ń bẹ̀ tàbí tẹ́yìn ò change ìtumà ó sì kàfàtíà ó dè ní tó bá wá jẹ́ ìmáàmù ló ń tàn àwa ń pè kankan ní fíkíù ìǹkárì lè ni ilé lè yóò ti lọ bá wọn èyàn sì ni jóhùn èyàn ó le táìmù tẹ́ mọ́ ń tàn sọ́pọ̀ ní ìgbà torí pé ẹ̀ ń béèrè lọ́wọ́ èmi gan ohun yìí le díẹ̀ ẹ̀gẹ́ ti ẹ̀yìn gan ìbéèrè ẹjọ́ ẹ̀dàkùn tẹ̀rí àà ọba tó jẹ́ pé tó wá fẹ́ sọ mímọ̀nù ìmọ̀ rẹ̀ náà ní ẹgbò lójú in tí máa bèèrè mi lẹ́rù lórí tí èyàn bá kọ́lé kalẹ̀ sí lè tóbi tó nítumà ọwọ́ adájọ́ tí ó kò lọ ó tó lọ́jọ́ rọ́kì lọ ìyàwó àtọmọ wà bá lọ tó ń tọ́ ọba jẹ ìyàwó lọ wà lọ́ ìtọ̀bájẹ́ èèyàn wọ́n tẹ̀tẹ̀rọ̀ bẹ́tọ̀rọ̀ tẹ́lẹ̀ ó súnmọ́ owó kú èèyàn márùn báyìí mọ́bùnrin ó tẹ̀lé mọ́lẹ̀ ní kankan tó gbogbo àtà àgbàdẹ́ ìjẹ tó bá dẹ̀lì kì á mà kí wọ́n wọ́n ní kẹtìlà lẹ́jẹ̀ náà lọ tó ti ọlọ́run lójú ah, ọ̀rọ̀ yóò clear náà àkéèyàn sọ rẹ̀ dáadáa o àtẹ́dáfẹ́ tó ṣe àtẹ̀ntí ó tún wá sí ká sọ́ra dáadáa sùúrù tó bá jẹ́ máàmù ẹlò bá wọn lè oúnjẹ sọ̀rọ̀sọ́ tẹ́ bá ní wípé ọ̀nà tẹ́ fẹ́ gbà bá wọn sọ ìkọ̀ rọrùn ẹwà wọn àgbàlagbà tú bàbá èèyàn túrùbọ̀dé èèyàn tí wọ́n tó ń lọ́jọ́ orí tọ́pọ̀ ní nítorí pé ìmáàmù tọ́jẹ́ pé kọ̀ ọmọ fátí kò sí mọ̀ pọ̀ ọmọ fátí

الفقيه والمتفقه للخطيب البغدادي مجرد نجيم الفقيه والمتفقه بارك الله فيكم نجوة أرد بما داكم